ẹ kú àsìkò yìí ẹ̀yin onítèmi nílé lóko lódò àti lẹ́yìn odi orúkọ mi ní Gbàdàmọ́sí Oore Ìtàmínàt àwọn tó mọ̀ mí a máa kì mí lọ́lúwa kì í tán ọ̀rọ̀ mi ò pọ̀ ṣùgbọ́n pín sí ọ̀pọ̀ ọ̀nà Yorùbá pọ́nbélé ni èdè tí a ò máa lò lórí Kì í tán podcast àwọn ọ̀rọ̀ tá sì máa sọ̀rọ̀ lé lórí ni àṣà àti ẹwà Yorùbá ewì oríkì àti àṣàyàn èdè Yorùbá ètò yìí ó máa wáyé ní ọjọ́ ajé Monday ní gbogbo ọ̀sẹ̀ ẹ lè kàn sí mi lórí ẹ̀rọ ayélukára Instagram at Kiitan signature kihi TAN SIG NAT URA e tàbí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook @Badamasi Aminat. Ẹ jọ̀wọ́, àkókò mi nìyí lórí podcast nítorí náà ẹ gbà mí bí mo ṣe rí, a ó túbọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Títí ìgbà náà ná àlàáfíà.